أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي ولذكر الله أكبر والله يعلم ما كنتم تصنعون الحمد لله أقول فلو fọ́lọ́run ọba àlékè ọlọ́wọ́ ọba alágbára ọba tí ó dá wa tó dá wa sáyé ọba tó tún fi ìmọ́lẹ̀ Jímọ̀ tòní hàn wá a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ọba tó wá ń pa wá láṣẹ wípé gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo gbogbo ibi yòówù tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá ti gbọ́ tí wọ́n pèpè níjọ́ Jímọ̀ ẹ̀ ń de hùyà ẹ̀yà lọ dá Ọlọ́run lóhùn hmm. èdè ni Jímọ̀ o àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọlọ́mọṣà gbà ní bàdà fún wa Ọlọ́run wọlá Hmm, bó bá mọ́lẹ̀ ń bì kan asókùn bò míì bọ́lọ̀ ti ṣe ẹ̀dá ojú ayé nìyẹn ọlọ́run kọ́mọ́sá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa náà kọ̀wọ́lá àlùbáríkà ọlọ́wà jimoh tòní ọlọ́run lọ́pàṣẹ pípé òun pa wá láṣẹ pípé ká máa ṣe déédéé ká máa ṣe dọ́gbadọ́gba ká sì má dìtẹ̀ ká má sọtẹ̀ gbólóhùn yìí ni gbogbo àwọn ìmáàmù ìjọ jimoh náà máa fi bá wa sọ̀rọ̀ ọlọ́run eléyìí náà lèmi náà fi kí yín láàárọ̀ yìí mo fi kí yín lásìkò yìí káàbọ̀ sórí ètò yín ètò wa Al Hikmat ètò alálùbáríkà tẹ́ ń gbádùn léṣe alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbà ńlá ayé hmm. ẹ̀rí lẹ́nìí hmm. ọ̀dà ẹ jẹ́ ń ṣe báyìí ẹ sáà ti morúkọ tèmi Alhaji Abdulkari Yusuf Ọba ọwọ́ àdúrà yín náà ni lẹ́nìí àfáà tí mo wá gbé wá fún wa lónìí òdú ni wọ́n níléeṣẹ́ Orísun wa ń bí wọn kì í ṣàìmọ̀ fólóko ṣùgbọ́n nínú àfáà tá a máa gbé wá nínú Ramadan ni tẹ bá wá wòye dáadáa rí i pé Ramadan ọdún yìí ẹ bá wọn pàdé <laughs> kò sí ní tọ́fà ju wípé wọn ò sí lọ wọn ò sí nàìjíríà bó ṣe wáá wálé fún ìsinmi ráńpẹ́ mo wá ní àfà àwọn olùfẹ́ yín ti ń béèrè yín o kí lè ṣe Orísun wọn ní kẹ wá kẹ wá tún fọ́ fáwọn onídàánilẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ ti máa ṣe fún wa ní gbogbo ìgbà díẹ̀ tá àfà náà fi wá wà lénìí àwọn náà ni wa Imam Abidin Usama baba salamu alaikum wa rahmatulahi wa wa salam wa rahmatulahi wa mo kí ẹ̀ mo kì í ti nàìjíríà ti nàìjíríà mo tún wá kì í ti morocco ti morocco ọlọ́run mọ́sá bá ń gbàdúrà yìí ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ọ̀làlá ọlọ́run bá ń dúró tì í. ẹ̀kọ́ náà tẹ̀ tún tẹ̀síwájú lórí ẹ̀ láti tún lọ wá ìmọ̀ kún ìmọ̀ láti di international afa ọlọ́run dákun mọ́sá fàlùbáríkà sí ọlọ́run jẹ́ parí ẹ̀ láyàtà láfíà ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. bàbá hmm, tí mo torí ẹ̀ pè é wá fún lónìí òun náà ni pé ẹ̀yin nísìnyí tá a bá ní ká báláǹsì ìrírí wa nípa ìlú káàkiri nísìnyí ẹ jẹ́ nìkan tó tún lè sọ̀rọ̀ tẹ̀lé mú tẹ̀lé sí kọ́ránà ìlú míì sílùú tiwa tí jẹ́ nàìjíríà pẹ̀lú bójú ọdún tójú wa ń rí nàìjíríà yìí <laughs> bàbá mo fẹ́ ká sọ̀rọ̀ lórí kọ̀díyàtò zaman kọ̀díyàtò wákàtí n ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú gbà nàìjíríà wà yìí àti n ti ń ṣẹlẹ̀ sí wà yìí ẹ kọ̀mpíà rẹ̀ nísìnyí ẹ ti dé láti lu Morocco nísìnyí ìlú kan níbẹ̀ náà táwọn èèyàn sì ń gbé bẹ̀ tẹ̀sí rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn olórí wọn náà ń ṣe ń bẹ̀ ẹ bá wa gbé ìyẹ̀wò sílùú tiwa nàìjíríà kí ni kí ló fàṣòro tiwa nàìjíríà àti pé kí lọ́nà àbáyọ wa. auzubillahi minash shaitanir rajim bismillahi rahmanir rahim alhamdulillahi rabbil alamin wassalatu wassalam ala sayyidina muhammadin wa ala alihi wa sahabi wa amin adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run alhamdulillah ọ̀pọ̀lọpọ̀ ìkí àti ìgẹ̀ ọlọ́run bá sí muhammad sallallahu alaihi wasallam wọn fún àwa tí wọ́n ti lọ ọlọ́run bá kẹ́ wọn bá gẹ̀ wọ́n àwọn tí wọ́n ń bẹ láyé ọlọ́mọsà ìjìkí arí wọn pẹ́ òkí bàbá wa ọba ọlọ́mọsà ìjìkí arí pẹ́ sà náà ìdáhùn sí ìbéèrè tí ẹ béèrè ó ní wípé nàìjíríà ìlú ọlọ́lá nàìjíríà ìlú olókìkí nàìjíríà ìlú gbígbàdúrà bí tí wàá ń lọ yìí àti gbogbo tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ yìí a rí wípé ìṣẹ́ kì í déédéé ṣẹ́ hmm, ìṣẹ́ ìdéédéé ṣẹ́ bí nǹkan bá wá ṣẹlẹ̀ tí ń lọ bí tí ń lọ yìí ibo là á padà sí kò síbi tá a padà sí náà jọ̀dọ̀ ọlọ́run náà lọ bẹ́ẹ̀ bá wá jáde kú nàìjíríà yóò tọ́ba bíbí nàìjíríà tó sì jẹ́ olólùfẹ́ nàìjíríà yóò tọrọ àdúrà tó fún nàìjíríà pẹ̀lú situation tí nǹkan wà lọ́wọ́lọ́wọ́ báyìí ìlú mi náà nú àwọn ìlú tí wọ́n dàgbà láyé wọn ò ṣàdédé dàgbà wọ́n láwọn nǹkan kan tí wọ́n ń ṣe ni nǹkan iná lèmi náà ó dá wa padà sí ká padà síbẹ̀ bá a bá ti padà síbẹ̀ gbogbo ìlú tá a rò pọ̀ ga láyé o nàìjíríà náà ọ̀gá àgà jù wọ́n lọ. tó bá ṣe pé lórí la bá ń fẹ́ tá a bá ti padà sí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí àwọn olórí tó wà ń bẹ́ẹ̀ náà ọlọ́run yìí wọn padà sí báwa ti fẹ́ tó bá ṣe pé ní mistake yẹn náà wá látọ̀dọ̀ aráàlú náà ni bá a bá ti padà sí àwọn nǹkan wọ̀nyí ìlú náà aráàlú náà da ìlú gangan fúnra rẹ̀ ó wà fararọ á sì nílọ síwájú. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní pé àtolórí àti aráàlú ká padà sínú bẹ̀rù ọlọ́run. wọ́n máa ní bẹ̀rù ọlọ́run kì í ṣe bẹ̀rù ọlọ́run pé tá bẹ̀rù ọlọ́run láàárọ̀ tí ó dọ̀sán tá tún padà sí ní tá ìbẹ̀rù ọlọ́run tá gbà láti ọkàn láti orí ahọ́n tí ó dénú ọkàn tí ó kú ònú ọkàn wa tí ó bọ̀ sínú iṣẹ́ wa tí ó kú ònú iṣẹ́ wa tí ó bọ̀ sí àárín àwùjọ wa tí ó kú láàrú àwùjọ tí ó bọ̀ sí stéètì tí ó wà kárí orílẹ̀-èdè ìbẹ̀rù ọlọ́run ni o lọ́dọ̀ ọlọ́jà ìbẹ̀rù ọlọ́run ni lọ́dọ̀ à ń bára wa ṣiṣẹ́ ọ̀gá sọ́mọṣẹ́ ìbẹ̀rù ọlọ́run ni àgbo àwọn tí wọ́n jó lórí ẹ̀sìn káwọn ló ti bẹ̀rù ọlọ́run bọnú nǹkan gbogbo àwọn ìlú ta ni wọ́n dàgbà láyé ìbẹ̀rù ọlọ́run ni torí wọ́n bìlífù yìí pé ọlọ́run tó fi wá so lórí sílùú ìbẹ̀rù ọlọ́run ló ní káwá practice ńbẹ̀ àwa tá a wá jọmọ ìlú ńbẹ̀ náà kí ló dé tà ní ìbẹ̀rù ọlọ́run látara àwọn olórí wa tó kí gbogbo ayé ká padà sí inú ìbẹ̀rù ọlọ́run yàtọ̀ sí pàǹsọ́ lórí ahọ́n ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run yàtọ̀ síbẹ̀ ká fi bẹ̀rù ọlọ́run ká fi bẹ̀rẹ̀ ìgbésí ayé wa láti sin lọ bá a bá ṣe bẹ́ẹ̀ ọlá nàìjíríà tá a ti lọ ọlọ́run ó padà yóò dá padà ní ìlọ́po ìlọ́po. ẹlẹ́ẹ̀kejì alkelimatu tayyiba èèyàn ní jí láàárọ̀ kó mọ́ sọ̀rọ̀ tó dáa sórílẹ̀-èdè rẹ̀ tábà orí nẹ́ẹ̀tì oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ló wà mẹ́ tó jọ̀rọ̀ burúkú èmi àwa wò pé tó bá ṣe pé wọn náà ló jó lórí tìlú wa rí báyìí tí wọ́n ń sọ orú ọ̀rọ̀ yìí tínú rẹ̀ máa dùn ní Morocco àbí láwọn ìlú tó ga láyé bí wọ́n bá jí láàárọ̀ wọ́n máa kí Ọlọ́run tán tí wọ́n kí olórí ìlú wọn tán tí wọ́n ṣàdúrà fún tán ìlú ló tí wọ́n ṣàdúrà fún ǹjẹ́ à ń ṣe bẹ́ẹ̀ Nàìjíríà hmm kábìrà wa léèrè hmm. Hmm. ká ń ṣe bẹ́ẹ̀ pé tí n bá jí láàárọ̀ tí mo ṣàdúrà tí mo ṣàdúrà ara mi tán tí mo sin lọ́run tí mo ṣe gbẹ̀ tán tí mo rántí ìlú ìlú tí mo ń bẹ. wọ́n ṣe ànábì sí ni hubbul watani minal iman ẹ wo ẹ wo ibi tí wọ́n á de ká nífẹ̀ẹ́ ìlú mọ́ hmm. ti àwọn ọ̀rọ̀ tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà wa ń sọ ńlá àwa ọmọdé ìsìn náà tó ń bá ẹlẹ́ẹ̀kẹta òun ni kẹlímọ́tò sọ́bùr sùúrù tábà wà alukurani ọlọ́run rìpítì sùúrù ó sọ ó sọ láìmọye ìgbà gbogbo àwọn ibi tọ́lọ̀ ti wá sọ níbi tí nǹkan bá ti lé ni pé tẹ́ bá wà lè ṣe sùúrù o tẹ́ bá wà lè ṣe sùúrù o àtúbọ̀tán yóò padà wá dà nàìjíríà bàbá ìlú le right ó sì rí bákan lọ́dọ̀ everybody àtolówó àti tálẹ́kà àti mẹ̀kúnnù àti gbogbo wa la fi ilẹ̀ lára àwọn gbogbo náà ilẹ̀kùn sùúrù wa ká tún fi sùúrù kún ká tún fi sùúrù kún ó di mẹ́ta báyìí tá wá ní sùúrù a ṣe ìwọ́de ensars a ṣe ìwọ́de mm. eh, protest bóyá bílù ti ń lọ yìí ó ṣe gbá ó ṣàwò bẹ́ẹ̀ ni ó wà nínú kódà òfin nàìjíríà náà fààyè gbà àmọ́ kó tó débẹ̀ òun àwọn nǹkan kan wà tó a lè kọ́kọ́ ṣe ká rán èèyàn síjọba pé nǹkan bá ń ṣe wá bá a díṣẹ́ fúnjọba tó wọn bá dáhùn ọ̀dà ká mẹ́sẹ̀gì wọn ká sẹ́ndì mẹ́sẹ̀gì sí wọn tí ò ní jẹ́ ìbú tí ò ní jẹ́ pé àwọn àtàkì wọn. ara sùúrù náà ni o bí ìyẹn náà bá tún wá sí ká wá sọ̀rọ̀ síta ká kóra wa jọ ká ṣe peaceful rally pé ah, ìjọba ẹ wòye sí ẹ wòye sí nǹkan báyìí ẹ bá wòye sí nǹkan báyìí ní gbogbo agbẹ́rin mẹ́tẹ̀ẹ̀ta yìí náà kúrin lábẹ́ sùúrù ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tọ́lọ́run fi bá wa sọ ètò wa kó tán òní àdúrà. Allah. Hmm gbogbo àwọn ìlú tí wọ́n ga láyé àdúrà ló gbé wọn débi tí wọ́n ń lọ. mamlakatul maghribiya báwẹ̀ bá ti parí báyìí ni wọ́n ti bẹ̀rẹ̀ alukur'an kí ọdún míì tó parí wọ́n sì kur'an tí yóò lé ní five thousand. wọ́n wàá sí sàárà rẹ̀ káàkiri gbogbo ìlú tẹ bá bí wọ́n lè rí pé kílẹ̀ ń fẹ́ wọn ní ìlú ìkọ́sàjẹ́lú fọkànbalẹ̀ àtọmọ ìlú àtàràlú àti fọ́rínà àti gbogbo ẹ̀kí gbọ́nsàmọ́rí jẹ́ pọ́nmọ́rí mu ọlọ́run dẹ̀ ṣe bẹ́ẹ̀ nílùú wọn kì wá sí ìlú wọn nìkan náà gbogbo àwọn ìlú tí wọ́n ga láyé àdúrà náà ló gbé wọn débi tí wọ́n ń lọ àwọn ìlú míì náà ti sọ́fàrí kódà tó ju ti nàìjíríà lọ àmọ́ gbà tí wọ́n ní àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí tí wọ́n á fi àdúrà tí wọ́n fi dé lórí wọ́n padà wá di kíni wọ́n padà wá di ìlú tó ti pé tó gbogbo ọmọ nàìjíríà náà gbìyànjú àti lọ́bẹ̀ ọmọ nàìjíríà tèmi náà ń jẹ́ kan lára wa ibi àdúrà ni ká padà sí kò sí ní tó le títí tí kọ́kọ́rọ́ àdúrà ò lè ṣí i àwọn bàbá ọwọ́ àdúrà ni hmm. so kò sí ní tó gùn títí títí bó ṣe lè kó gùn tó bá a bá ti na kọ́kọ́rọ́ àdúrà sí yóò fa nǹkan yẹn wá bá wa mo wá sọ mo ní thirty six states tabaka Abuja mọ bóyá thirty seven kí ìlú kọ̀ọ̀kan kódà kó sì pé yálà tìfù náà la fẹ́ mú kẹ́ni kọ̀ọ̀kan wa káàsì one hundred twenty nine million ní stéètì kọ̀ọ̀kan ká wá ṣe bẹ́ẹ̀ káàkiri gbogbo thirty six state, ọlọ́run ó gba tìlú kan. Allah tó bá ṣe pé bóyá afẹ́ afẹ́ adojú òkò pé tó bí bí ara ṣe ń ṣe wá nàìjíríà ká mọ̀ sọ pé ara ni wá bó ti rí epo ni economy ni security ni ọ̀nà ni iná ni gbogbo ń tà kàkàlẹ̀ ní problem tó bọ́lọ̀ ní jẹ́ Latifu òun náà sì làánú àánú ni nàìjíríà nídi inú ọkọ̀ tá a wáyé ọkọ̀ àánú ni ká béèrè ká mọ̀ bu ẹnìkan ká mọ̀ ṣépè lẹ́nìkan ká mọ̀ sọ pé ń tọ́ sọ fún akọ́lélẹ̀ bẹ́ẹ̀ ni oríṣiríṣi ọ̀rọ̀ ló kún rí nẹ́ẹ̀tì ká padà sínú àdúà káwá mú yá latif Allah. one hundred and twenty-nine million kí stéètì kọ̀ọ̀kan ṣe ní Lagos tí mò ń pè tó population wájú bẹ́ẹ̀ lọ bàbá wo bàdàn bàbá wo gbogbo ẹ̀ ká wá ṣe bẹ́ẹ̀ ká pa ohun papọ̀ torí gbogbo àwọn olù tí wọ́n ga lẹ́yìn tí wọ́n ń jẹ náà nù tẹ́ bá bi wọ́n pé kí làṣírí ìlú yín wọn á ní à ah, àdúrà làwọn ń ṣe àwọn oníǹkan míì àwọn àṣìṣe sàárà rẹ̀ fún gbogbo ẹ̀yin fọ́rínà àbáwọn agbélú táwọn bá ti ṣe bẹ́ẹ̀ àwọn bílífù pé ní à ah, nǹkan ò gbọdọ̀ rí bẹ́ẹ̀ wọn ibẹ̀ lọ́hùn òjò tójò fi ń rọ̀. Akbar. so gbogbo ọmọ ìlú ń gbádùn ọláya ni ọlọ́mọ ní gbogbo ẹni bó ti wá rí káàkiri lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú náà nù kì í ṣe páwọn náà níbi tí wọ́n kù sí o àmọ́ kò dé kò dàbí ìtọ́dọ̀ ti wà àdúà oníká padà sí Masha Allah àtolórí àtẹlẹ́mù àtàràlé àtàrà oko ká mú àdúà ní pàtàkì ah, ah. ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ yẹn wọlé látọ̀nà àfa wa àṣeyìí Imam Zainul Abidin Usama ọ̀rọ̀ wọn yìí tọ́ọ̀chì mi púpọ̀ torí pé kí ni ibi tó ti wá parí ẹ̀ sí ẹ̀ wípé àdúà hmm. Nàìjíríà tá a wà yìí oríṣiríṣi ẹ̀sìn ló wà ń bẹ oríṣiríṣi èdè ló wà ń bẹ níbo <laughs> wàá bèèrè lọ́wọ́ àfa wa báwo la ṣe fẹ́ ṣe kí gbogbo wọn fi sọ táà fi sọ pé ẹja fa Ya Latif bá a ti ṣe tí gbogbo wọn fi fa Ya Latif àwọn afọwọ́ akọ wa àmọ́ ẹ ká lọ sókè lọ́hùn náà gbé olólùfẹ́ wa ẹ jẹ́ ká lọ sókè lọ́wọ́ ká dánu díẹ̀ ká dánu dúró díẹ̀ náà tábà padà dé afáwọ̀ Zainul Abidin wọ́n sì wà ń kalẹ̀ wọn àti ìlọ ẹ ṣeun ẹkú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yéètò wa alehikima kòròkọ́dọ̀ hmm. ẹ ń gbádùn àwọn afa wa asheikh alimam imam Zainul Abidin Osama al-Najiri al-Maghribi <laughs> ẹ káàbọ̀ ọlọ́run mọ́sàbà dúró tì í ẹ wá ń jẹ́ ó yé wa pé àdúà ó ṣe pàtàkì ẹ wá mẹ́sàn-án kìnnìkan lẹ́ẹ̀kan ẹ ní nílùú tí ẹ wà yẹn nílùú Morocco tẹ́ wà yìí wípé wọ́n máa tí bá ti parí Ramadan wọ́n tún máa ti ń wọn alukurani fúnra wọn wọ́n wàá parí alukurani yẹn wípé alukurani ni iye tí ń jẹ́ tí wọ́n dẹ̀ ń ṣe sàárà rẹ̀ ah! ọ̀ràn yẹn lágbára gan wọ́n á rí pé ẹ ti kọ̀nfàmù pé àdúrà àwọn yẹn ó ń gbà bí tùtùkọ́ táwọn náà bá lè ṣerú ẹ̀ àdúrà wa máa gbà but ọgbọ́n ò lè rò pé àwọn dá sí Nàìjíríà pẹ̀lú bá a ṣe jẹ́ ẹlẹ́sìn oríṣiríṣi àwọn kìrìsìtẹ́nì ń bẹ àwọn ẹlẹ́bọ ń bẹ olóòṣà ń bẹ gbogbo ẹ̀rọ ọlọ́run kó jọ sí nàìjíríà tá a wà yìí kó o láti ṣe é tóhun wa ó fi jọ kan. Eh, gbogbo lọ́hùn gbogbo mọ́ọ̀sì kọ̀ọ̀kan ló ti ní àwọn súwárì tí wọ́n máa ń kà láàárọ̀ wọ́n kà lálẹ́ at ní gbogbo mọ́ọ̀sì tó wà ń bẹ̀ ó lé ní five thousand mọ́ọ̀sì tí wọ́n dẹ̀ ń ka Kùránì kọ̀ mọ́ àwọn tí ń kà nù ilé ládùúà fún lù kò má wọn ti ń kà láwọn àyèbò mi kò mẹ́rin ti ń ka tẹnu ṣọ́ọ̀bù kò wá mọ́ ètò wọn lọ papọ̀ láti kà láwọn àyè tó ń gbà páyé gbígbàdúrà ni ẹ bá bí wọ́n ń pè torí kíni wọn á nítorí ìlú ni ọlọ́run wa ń tara bẹ́ẹ̀ ń san ọmọ ìlú lẹ́san ìlú náà ń dàgbà sókè sí nàìjíríà tọ́lọ̀ ń kó wa papọ̀ sí tọ́pẹ́ oríṣiríṣi ẹ̀sìn ní bẹ́ńbẹ́ gbogbo olúkálùkù náà ló ní ìlànà tí fi gbà ṣàdúà hmm. báwọn kírísítẹ́nì ọba lo kùránì àwọn náà ní tí wọ́n fi ń ṣàdúà tí wọ́n gbàgbọ́ nù rẹ̀ báwọn alábàáláyé báwọn náà báwọn bá gba kùránì gbọ́ tí wọ́n lo alukùránì àwọn náà ní ọ̀nà tí wọ́n ń gbà bẹ lóhun tí wọ́n gbàgbọ́ táwọn bá bẹ lóhun láti bí ọlọ́run ó gbà á hmm. olúkálùkù bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ká ṣe kí ni ká wọlé àdúà torí pé ìlú tó pé kó gbogbo wa pọ̀ ni tàbá ti wá wà nírú ìlú bẹ́ẹ̀ gbogbo ọ̀nà kọ̀ọ̀kan tó lálùkù bá mọ̀ pé ọ̀nà bíbá ilẹ̀ lọ́lọ́run gbà gbàdúrà tèmi ṣebí kí ìlú sá ti dáa ni kó ti dáa fún kírísítẹ́nì bẹ́ẹ̀ kó dáa fún mùsùlùmí ẹni tí ò lẹ́sìn náà kó dáa fóun náà mm-hmm. ibi ń wà fún náà nu bó ti wá rí káàkiri gbogbo ayé náà nu àdúrà ni ká padà sí bí ìlú bá wà tí tí ò jẹ́ lu mùsùlùmí náà tẹ́ ẹ bá rí tó ga àwọn kan ń bẹ tí wọ́n ń sanwó fún pé tẹ̀yìn sáà mọ̀ bá a ṣàdúrà ká mọ̀ rogún lu wa o kọ́rọ̀ ajé wa sì mọ́ lọlẹ̀ ká sì mọ́ rogún fìtínà kí nàìjíríà náà padà sínú rẹ̀ inú ọkọ̀ rẹ̀ láwa o inú ọkọ̀ pé tó ká ṣàdúà ká takú tọlọ́hun ọlọ́run ló lè là wá tábà oborí sì ń tójú wa ti rí kọjá lọ nàìjíríà àwa náà pé tó kí ló tún kù fún aláyé gan mọ́ tá a tún fẹ́ ṣe ó ní àdúà ni o gbogbo olórí ẹ̀sìn kọ̀ọ̀kan àdúà oníkámúlọ kúrò fún lù ú bí lù bá ti rọrùn yóò rọ àwa tá a jó lórí ẹ̀sìn yóò rọ wá lọ́rùn wàhálà ò sì ní pọ̀ hmm àmọ́ tá a bá wá sọ pé tó àdúrà yìí náà la fẹ́ ṣe kí wá la fẹ́ lọ́dọ̀ gbogbo ẹni tí ń jẹ́ agbélù àtolórí ẹ̀sìn òní pé tó kínú wa ó ṣe kíni kókunú. Hmm, hmm, hmm, kókunú kínú wa kókunú. ọ̀rọ̀ rèé. ẹlẹ́yàmẹ̀yà ká jìnà sí kì í ṣèràn mi kì í ṣèdè mi kì í ṣẹ̀sìn mi kì í ṣe olólùfẹ́ mi ká yọ yẹn kúrò nínú ayé ká parapọ̀ tọrọ bàtà fẹ́ lọ bá ọba ọ̀kan ṣoṣo ni kò wá síbi tọ́lọ́run ti fẹ́ gbàdúrà náà ju bí tó bá ti gbà wọn ní ọ̀kan tuntun wọ́n sì ṣe kíni tí wọ́n so papọ̀ lọ wọ́n ní bàbá ti fẹ́ agbára tábà ti pa ó papọ̀ báyìí àti ìdálágbára nu agbára náà wà la fẹ́ fi béèrè àánú sí nàìjíríà bàbá ti ṣe bẹ́ẹ̀ ìlú ọ̀rọ̀ ọ̀rùn fún wa o ọlá nàìjíríà ta rò pó ti lọ ọlọ́run dá padà táwa náà wà á dẹni tó pé ah lè rí báyìí àsó lè rí báyìí ọlọ́run ṣe mọ́kà nílùú gbígbàdúrà ìpọ́npò ibẹ̀ lọ́dọọdún táwa náà ń lọ ní gbogbo inú àwẹ̀ ni à ń lọ lọ́dọọdún táà tún dádùn àjọ síbẹ̀ náà ìyẹn náà ń sọ fún wa pé bẹ̀ ò lè wálẹ̀ láíláí hmm. àmọ́ olùtàdúrà bá ti kúrú tó sọ pé ọgbọ́n orí là ń lò lágbájá gbọ́n àgbà òṣèlú ni tó ti yọtọ̀ lọ́n sẹ́yìn bẹ́ẹ̀ irú ìlú bẹ́ẹ̀ kò ní ní lọ síwájú o àmọ́ ìlú tá a bá ti fọlọ́run síwájú tá a ti fàdúrà tẹ̀lé tínú wa dẹ̀ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run torí pé ẹ jẹ́ kó yé wa nísìnyí pé n tá a ní ìdìjú ní nàìjíríà tá a wà yìí nísìnyí òun náà ní kí gbogbo wa ká sẹ́rí padà lọ́sọ́dọ̀ ọlọ́run ká wá mú àdúrà ní ọ̀kúnkúndùn hmm. mo wá fẹ́ kẹ́ ẹ mú wá sí kan ní ọ̀rọ̀ tí àwọn afáà sọ o ẹja mú un dání dáadáa tá a bá la fẹ́ ṣàdúrà fẹ́ bẹ ọlọ́run ọba tá a fẹ́ bẹ̀ yìí ọbẹ̀ yìí ọ̀kan ṣoṣo ni o ọba tí ò pé méjì ni o kò sì fẹ́ ká mú nǹkan míì kún òun so ibi tí islam ti máa tí a fi máa yapa pẹ̀lú ẹlẹ́sìn mínú afẹ́jọ bẹ lọ́hùn níyìn ọba tá a fẹ́ bẹ̀ yìí ọbẹ̀ yọ kan ni ó lóun lòun dá sánmọ̀ òun lòun dá ilẹ̀ òun lòun dá gbogbo yín ọdẹ ti sọ fún anáàlú kọ́lá pé wàláwọ́ ṣá aláwọ̀ lájá alákùn ummatan wahida tó ń bá fẹ́ ni òun lè ṣe gbogbo ilé ọ̀kan ṣùgbọ́n èyí tóun ṣe tóun pín sọ́tọ̀tọ̀ nìna òun fẹ́ fi sọlá ni òun fẹ́ fi ṣàdánwò fún yín ni kálímọ̀ta ni ọ̀wọ́ àwọn tí ó sì dáhùn mọ́nú yín tọ́ba wa rí bẹ́ẹ̀ hmm, hmm, ẹ jẹ́ ká mọ̀ wípé àti pé ọlọ́run àfi ká fohùn kan pé àfi kan pé bàbá wa anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run rán sí gbogbo wa ǹjọ́ náà jọ encourage ká ṣàdúà. bẹ́ẹ̀ ni ìkẹ́ ọlọ́run àtọ́lọ́ ọlọ́run kọ́mọ bá ní muhammad anábì ní ẹ ṣàdúà ẹ pè mí ẹ pè ọlọ́run ànábì ní ẹ pé ọlọ́run ẹ pè láàárọ̀ ẹ pè lọ́sàn-án ẹ tún pè lóru rọ́pò ọba tó ṣe pé lẹ̀kùn rẹ̀ ó ṣí kalẹ̀ ń gbogbo ìgbà ni lẹ̀kùn ọlọ́run etí fáládùá lẹ̀kùn ọlọ́run etí fún gbogbo ẹni tí bá ń bẹ lọ́hùn lẹ̀kùn ọlọ́run etí fún gbogbo ẹni tí bá ń béèrè òòrè lọ́dọ̀ ọlọ́run alukurani ni wá ìzásá aláka ìbáàdì àní fa inni qaribun ujibu da'wata da'i iza da'ani kọ́kọ́rọ́ tọ́lọ̀ fún gbogbo àwa mùsùlùmí nù ká gbà mú tọ́lọ́n bá sì sọ ó kù lọ́rọ̀ èmi àti ẹ ọ̀rọ̀ tiwa ní máa ń fèdì ní máa ń fì àmọ́rọ̀ ọlọ́run ni ìzásá aláka ìbáàdì ànífà ìní kọ̀rí ibùn òjì ibù dá àwàtà dáìn ìzádà àní. èyí ó sì jí láàárọ̀ tí ò ní ṣàdúà èyí ó sì jí láàárọ̀ tí ò ní máa pe ọlọ́run èyí ó sì fẹ́ sùn lálẹ́ tí ò ní pe ọlọ́run èyí ó sì jẹ́ kí gbogbo òru rẹ̀ máa lọ tí ò ní pe ọlọ́run ládùúgbò gbogbo dá sí sánmà àti tó dá sílẹ̀ tó dá nítorí wa èèyàn gbọ́dọ̀ máa ṣàdúà ànábì náà fọwọ́ sí tọ́ra ànábì náà ṣàdúà ànábì ṣàdúà fún yẹn wọ́n ṣàdúà fún ànábì wọ́n sì ṣàdúà lójú ayé ànábì ànábì sì ni ẹ máa ṣàdúà torí pé àdúà mukhul ìbàdà àdúà hmm, mukhul ìbàdà. Masha Allah tó ọlọ́run mọ́sà bá a san ilé ìsàn ìyàwó wa ọlọ́run bá a dúpẹ́ fún yín ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé kẹ́ ẹ fún wa ní àdúà tí a lè máa ṣe ṣùgbọ́n ẹ ti yọ̀ǹda àdúà kan tó jẹ́ àdúà tó pa gbogbo ayé pọ̀ láti ṣe fún Nàìjíríà òun náà ni yá Latif àwọn àfáà wa ní gbogbo òlu pátápátá tí gbogbo wa dedicate yálà tí one one twenty nine million ní state kọ̀ọ̀kan tá a wá ṣe nítorí ọ̀rọ̀ nàìjíríà pé nàìjíríà ó rojú ẹ wo Lagos ní sìnkà gẹ́gẹ́ bí àpẹẹrẹ ká sọ pé àwa tá a wà ní Lagos ajẹ́ bí kájẹ́ bí kọ́dà kájẹ́ bí one million kó yẹ pé one million péré làwa tá a wà ní ìlú Èkó yìí tí gbogbo wa ṣe one one eh, yálà tí one twenty nine one twenty nine tá a ṣe one twenty nine yẹn tá a ṣe one twenty nine yóò one twenty nine million náà ni yóò máa jẹ́ yẹn táyà yẹn one million ba se one twenty nine tẹ́ni kọ̀ọ̀kan ṣe one twenty nine one twenty nine million yẹn kọ̀tán làbá parí ètè kó lára àbọ̀sílù mi gbogbo olùkọ̀ọ̀kan náà wa ṣe bẹ́ẹ̀ yẹn one million tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n ṣe one twenty nine ẹ̀yin kìrìsìtẹ́nì náà ẹ̀bọ́ sínú bíbélì ẹ wo fásitì ọba dáa ẹ̀yin náà fi bẹ lọ́hùn ọlọ́run ní kẹ́ ẹ wá já dojú rẹ̀ ibi tẹ́lẹ̀ máa ṣe mistake ni ẹ ká máa dojú rẹ̀ kọ èèyàn ọlọ́run ní èmi gan ọlọ́run ní ẹbẹ̀ direct èmi ní ẹbẹ̀ direct ẹbẹ̀ mi direct ẹ rí i pé a sọ pé ká bẹ Muhammad nísìn àwa mùsùlùmí àní káwọn kìrìsìtẹ́nì náà bẹ Jésù ọlọ́run ní kẹ́ ẹ jẹ́ abẹ́ direct kó bá wa sọ̀rọ̀ Nàìjíríà wa ọlọ́run dákun kó má sàjẹ́ Nàìjíríà rojú ọlọ́run jọ ráyè ọlọ́run nẹ́bi lọ́dọ̀ ọlọ́run bá sẹ́yìn lẹ́sìn rí ọlọ́run nẹ́bi lọ́dọ̀ ọlọ́run kẹ́ ẹ dẹ̀ sọ nọ́mbà yín tá a lè pè yín sí bàbá níbi èrè ẹ̀dùn pọ̀rọ̀ ẹ̀ sí. gbogbo àwa tí àwọn wà ń àdúrà náà láti sọ yẹn ya Latif ya Latif kò sẹ́ni tí ò nídìí àánú àánú náà lọ́lọ́run torí rẹ̀ dá ayé ọba aláàánú sí lọ́lọ́run ya Latif ọba sí one hundred twenty nine thousand one hundred twenty nine one hundred twenty nine náà lábálágbára times ká máa ṣe mísọ̀ pé kò tó jáde láàárọ̀ ò ṣe kò tó jáde kò tó wọlé lálẹ́ náà kò tó ṣe lálẹ́ náà tá a bá ti ń ṣe bùn náà ká máa sọ fọ́lọ́run ọlọ́run sì máa ṣe fún wa lọ́la torúkọ orúkọ ọlọ́run orúkọ ọlọ́run la fi ń bẹ ọlọ́run tábàdẹ̀ síbẹ̀ ọlọ́run wọlá bó ti gba tàwọn tàná tó gba ọgbà àwọn táwọn wò lókè láyé náà yóò gba tẹnì kọ̀ọ̀kan wa náà. náà nọ́mbà yín. zero eight zero twenty seven seventy five forty seventy four. again. zero eight zero twenty seven seventy five forty seventy four. tó nọ́mbà àbáwá sẹ́yìn lẹ́ àbídí náà lẹ ti gbọ́n. gbogbo ìyọ̀rọ̀ ìfẹ́ wa tẹ̀ ń wò wá lórí ètò Al Hikmat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 ọlọ́run dùn ó ti wá ṣùgbọ́n nọ́mbà mi tí mò ń jù lẹ̀ yẹ dákun tọrọ ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nílé hmm, ẹ má rò pé bóyá owó kan ń bẹ ń bì tí bóyá kan kan gbowó fún mi láti máa pin fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá ń pè mí tá a bá rò pé ẹlòmíín bá pè tá a bá rò pé bóyá fẹ́ gbé ìpolówó ọjà fún wa ni ẹlòmíín máa sọ pé yìí tí ìjẹun látàná mo fẹ́ kọ́dọ́kọ́dà mo ti fẹ́ pokùnso mo ti fẹ́ kú kankan ẹ dákun torí ọlọ́run ẹ jọ abẹ́yìn lórúkọ ọlọ́run ni ẹ wá afẹ́kẹ́ ran ètò yìí lọ́wọ́ ni kì í sípà náà ní owó lọ́wọ́ wàláhì àzìm tálíkọ̀ ọlọ́run làwa náà àwa náà ń bẹ ọlọ́run ni ọlọ́run ni ẹja bẹ́ẹ̀ ẹ má pè wá fún ìrànlọ́wọ́ rárá ẹ pe ọlọ́run ọba yálà tí fúnra tó fún wa yìí yálà tí fẹ́ máa ṣe ẹ má pè mí fún yẹn àmọ́ ẹ bá pè mí rárá ẹ fẹ́ pè mí pé ah ìpolówó ọjà àfẹ́ gbé wá fún yín àwa náà fẹ́ support ètò yín pẹ̀lú nǹkan báyìí tí mo fẹ́ gbọ́ náà nìyẹn ọlọ́run gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlá nàbí lọ́dọ̀ la ilaha illallah zero eight zero two three zero five five zero eight six náà nàbà mi lẹ́ẹ̀kan sí Yusuf ọba owó àdúrà lèmi jẹ́ jọ́mẹ́jọ láti máa pàdé wa Al مع السلام والى اللقاء